اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. alhamdulilah wa sallallahu ala nabiyyina muhammad bin abdillah. وعلى آله وصحبه ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu amatunduka fọlọ́wọ́n bàbá dẹ́dà tó ní kẹyí atúnpàdé ní ayọ̀ àti àláfíà ara sórí ètò yín ètò wa hadiyu nabi ìmọ̀nà anabuwa muhammad sallallahu alayhi wa sallam lè tí a máa gbádùn àwọn sheikh wa fadilatu sheikh abu musab ibrahim ibn saleh aganija tí wọ́n tún fi àwọn ọ̀rọ̀ olówó iyebíye tí wọ́n fi ṣe wá láǹfààní láàárọ̀ yìí ẹ̀rẹ́ tí fi ṣàlàyé fún wa láàárọ̀ yìí òun ni fadlu sadaqah ọlá ti ń bẹ fún ìmọ̀ ṣe sàárà ìmọ̀ náwó sójú ọ̀nà ọlọ́run ìmọ̀ ṣe dáadáa sínú ẹ̀sìn àti gbogbo àwọn èyí tí wọ́n padà ṣàlàyé fúnra wa ẹ̀dàkan jẹ́ àwa nǹkan káfìdílé kátẹ́tí bẹ́lẹ̀ jẹ́ ká gbọ́ àwọn àlàyé tí wọ́n bá ń ṣe fún wa kódà gan ó bá rọrùn torí ká má bàa lè gbàgbé ká mú gègé wa ká máa kọ àwọn kókó ọ̀rọ̀ léyìí tó ṣe pé tá ẹ̀rí fún wa ló bá jọ́ ìgbéda lókè àmọ́ kó mọ́ jẹ́ ẹ̀rí lé wa lórí a pe àwọn àfáwà kí wọ́n kàn bá bẹ̀rẹ̀ ètò náà ní pẹ̀rẹ̀wò bisimilah. alhamdulilahi wasalaatu wasalaam ala nabiyina muhammad wa ala alihi wa sahabihi wa alena ajma'in ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ó tún fojú rẹ máa wá títí di àárọ̀ tòní adúpẹ́ fún látara àwọn oore tí ó ṣe. Ah. èyí tí yóò jẹ́ ìbánisọ̀rọ̀ wa ní òní òun náà ni fọ́lù sọ̀dàkọ̀ ọlá tí ń bẹ fún ìmọ̀ ṣe sàárà ìmọ̀ tọrẹ sójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba àlá ẹ rí i pé inú oṣù rọmọdánà láwà yìí lára àwọn iṣẹ́ olóore èyí tó ṣe pé mùsùlùmí kọ̀ọ̀kan tó gbọ́dọ̀ máa ṣe lásìkò tá a wà yìí tí ó jẹ́ kí láńdá èèyàn ládàáyàn kó rí bàǹtàbàǹtà lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni kí èèyàn kó máa tọrẹ sójú ọ̀nà tọ́lọ́run ọba lásìkò yìí kó fáwọn èèyàn lóúnjẹ kó sì sára fáwọn èèyàn kó fún wọn ní nǹkan sínú kó fún wọn ní nǹkan oríṣiríṣi gbogbo ẹni tí ọba ń ṣe sàárà kọ́dà kó má jẹ́ àsìkò rọmọdọ́nì yóò gbà ládàá ńlá ká tó wá sọ pé tó bá jẹ́ pásìkò rọmọdọ́nà ni bí èèyàn bá ṣe wá ṣègbìyànjú sí bí èèyàn bá ṣe láníyàn tó dáa sí bẹ́ẹ̀ náà ni ẹ̀sán ládàá rẹ̀ ó ṣe pọ̀ sí lára oore tí ìsìláàmù ṣe fún wa ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa kan nínú ìsìláàmù yìí àkọ́kọ́ ládá tọ́kọ́lọ́ kọ́kọ́ san fún ni pé kí ni alihasanatu bẹ aṣèrè àǹfààlíhà bí yẹn bá ti ṣiṣẹ́ olóore kan ọlọ́run ní mẹ́wàá èrè nífi rọ́pò fún yóò mọ wá lọ yóò mọ lọ bí kíláàsì yẹn bá ṣe mọ bí ìṣiṣẹ́rìtì yẹn bá ṣe mọ ládá yẹn mọ ga sí ìlà sábò omi ìhà dàrájà títí tí ó fi wá dé ọgọ́rùn-ún méje láàdá tọ́lọ́run fi san torí pé yẹn ṣe dáadáa kan torí pé yẹn ṣe dáadáa kan nítorí ó fi jẹ́ pé mùsùlùmí ni kọ́ mọ̀ pé gbogbo ohun tóun bá ṣe ní wàhálà sí díẹ̀ sìn yìí òun ò lè pàdánù rẹ̀ òun ò lè ṣàfákò rẹ̀ torí pé iná láàyòdè rún àjẹrọ alimuhsinin ọlọ́run ọba ti ṣàdéhùn pé gbogbo àwọn tí máa ń ṣe dáadáa pátápátá òun ọlọ́run ọba òun ò ní ra ẹ̀sán wọn láre torí ẹ̀ ni pé àwa tá a bá ṣe sàárà pàápàá jùlọ lásìkò tá a wà yìí a káwọn pé ládàá dọ́bù ń bẹ fún wa lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba tọ́lọ́wọ̀n ọba yóò sàn wá àwọn ọlá àwọn ọlá sàárà wa pọ̀ tá a fẹ́ sọ díẹ̀ fún wa ní alẹ́ yìí lára sí anabiwa muhammad sallallahu alaihi wa sallam gbàtí wọn ròyìn anabiwa muhammad wọn ni wàlàkọ̀dì káàna ajiwa danas anabi ni ó jẹni tí ma sábà tọrẹ tí ma sàárà gan ma sàárà gan wakana ajiwada mẹ́yẹ kónú fi Ramadan tó bá tún wá di àsìkò rọmọdán ànábì tún máa wá sí sàrà lọ́pọ̀lọpọ̀ mo sàrà lọ́pọ̀lọpọ̀ kọ́dà àwọn làánábì máa ṣe sàrà ju bí atẹ́gùn ti ń fẹ́ káàkiri tẹ́nìkan ò dé mọ́bì kàkẹ́ bí ṣe ń fẹ́ kiri bátẹ́gùn ṣe ń ṣàǹfààní fún wa tó yẹn sàrà àtànábì máa ṣe lásìkò rọmọdán ìmọ̀ ńlágbára gan torí pé àsìkò yìí iṣẹ́ olóore ìmọ̀ dọ́bù ni ẹ̀rí lára àǹfààní tọ́lọ́ mùsùlùmí nù ó ní kí àwọn sí olóore kó máa jẹ́ kókó tún láwọn àsìkò kan tí ó tún máa dọ́bù tá a máa gba ládàá dọ́bù téèyàn bá ṣe sàárà kan lásìkò tá a wà yìí kọ́ mọ̀ pé ládàá dọ́bù lòun máa gbà torí ẹ̀rí pa àwọn mùsùlùmí kan wọ́n mọ pàtàkì tá à ń sọ yìí àsìkò yìí wọ́n máa tọrẹ wọ́n máa ṣe sàárà wọ́n máa fáwọn èèyàn lóúnjẹ wọ́n máa dààmú lọ́tún lọ́sì torí à ń torí ẹ̀ la fi pe àwa náà sí àwọn sí olóore yìí káwa náà gbìyànjú láti rí i pé àwa náà àá tọrẹ sójú a sì ṣe é pẹ̀lú àníyàn tìtọ́lọ́hún. àwọn ẹ̀rí pọ̀ tí ń sọ fún wa lérí ọlá tí ń bẹ fún ìmọ̀ tẹ ṣe sàárà fáwọn èèyàn pàápàá jùlọ ká ṣe fún àwọn tí wọ́n bá ní ẹ̀tọ́ sí i bá subahana wa ta'ala ń sọnù alukur'ani ọlọ́ni wa an ta sọ́dakù wa an ta sọ́dakù khayrun lẹ́kùn nkún tó ta alamun ọlọ́ni ẹ̀yin mùsùlùmí kẹ́ sàárà òun ló lóore fún yín o kẹ́ àwọn èèyàn òun ló lóore fún yín o nkuntun ta'alamun tẹ̀ bá jẹ́ ni tọ́ ma nta n sọ yìí ajásí pé ní sàárà àṣìṣe nínú tí máa jẹ́ kí èèyàn ó de lóríire níwájú ọlọ́run ọba aláàni ọlọ́run ọba tún sọ láàyè míì nínú alukur'an kareem ọlọ́ni intubido intubido sọdakọ́ ti fani ìmáì ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá fi sàárà yín tẹ́ bá ṣe sádàkọ́ yín tẹ́ bá ṣe tẹ́ bá fi hàn táwọn èèyàn bá mọ̀ sí i ọlọ́run ní mọ́ndà lantẹ́ ṣe yìí o wà ń tó fóhà tẹ́ ẹ bá sì tọ́jú rẹ̀ pamọ́ wọ́n tó tó halfukọ́rà tẹ́ ẹ wá lọ fún àwọn tí wọn ò lówó lọ́wọ́ àwọn tẹ́bi ń pa ọlọ́run ní fahuwa khayron lakun ọlọ́run ló tún ṣe kíni olóore fún yín ọlọ́run wa tẹ̀síwájú ọlọ́run ní wọ̀nyí ká fèrò ànkúnmínsẹ́yì àtìkùn ọlọ́run láwọ̀ ọlọ́run ọba á máa parẹ́ fún yín nínú àwọn àṣìṣe yín ìyẹn ni pé àwọn mistake àwọn ẹ̀sẹ̀ tẹ́ ẹ dá látara àpẹ ṣe sàárà sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n pa jàǹbá tẹ́ ẹ ṣe yọ parẹ́ fún yín irọ́ tẹ́ ẹ pa yọ parẹ́ fún yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí ó bá wú ọlọ́wọ́n ọba láti parẹ́ nínú àwọn àṣìṣe yín látara bí kíni ẹ ṣe sàárà sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní asọ́dàkọ̀ sàárà tẹ́ ẹ rí yẹn o tó ti fi olùkàtì à ń máa pa ìwà tó kù díẹ̀ káàtó ìmọ̀ àpárẹ́ ni kàmá yóò fi wòlé máa hu àná rọ gẹ́gẹ́ bí omi bí ṣe máa pa iná eléyìí ń sọ fún wa nípa pé ìmọ̀ tọrẹ ìmọ̀ ṣe sàárà yàtọ̀ sí ìta àní ìtara tá à ń sọ ìkejì pé kẹ́kẹ́ àlọ́gbé fáwọn mọ́là bus stop o àwọn mọ́là bus stop bàbá ti ń tọrọ bára káàkiri àwọn bá bí àlà àwọn kọ́ ń sọ àwọn yẹn ń ṣe bísínẹ́sì ni wọ́n business làwọn yẹn ń ṣe business man nírú àwọn èèyàn àwọn báwọn tí ń ti bá bí alákàkiri wọn gbogbo àwọn yìí wọn kì í sara fún wọn àwọn yìí wọn kọ́ra bí ìgbà tí yẹn ràn wọ́n lórí ìbàjẹ́ ni torí pé anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní gbogbo ẹni tí máa ń tọrọ nǹkan lọ́wọ́ àwọn èèyàn káàkiri tí ń tọrọ nǹkan lọ́wọ́ àwọn èèyàn káàkiri tó ṣe pé kì í ṣe pé ó sì ní bùkátà sí ní túláàsì tí máa ń ṣe bẹ́ẹ̀ tó bá dijọ́ gbẹdẹ àlèkè àmọ́ anabi sọ̀rọ̀ lọ́wọ́ àlùwàsá ó ní skẹ́lẹ́tì ojú ní ògbé ọdẹ wájú ọlọ́run bàálà torí àni pé irú àwọn èèyàn kọ́ làwọn zàrà fún àwọn tí ń bẹnu mọ́sálásí yín àwọn tí ò lówó lọ́wọ́ àwọn tó mọ̀ pé tí wọ́n ń rí òtó wọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ mọ̀ fún ní sàrà olùsàrà aṣọ olùsàrà oúnjẹ olùsàrà owó olùsàrà ọlọ́wọ́n bá aláàtún sọ nínú ààyè míì nígbà tí ń sọ nípa pàtàkì ká máa náwó sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba tá a bá sọ ká náwó sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba àtẹ̀yítọ́ ọ̀nà sí mọ́sálásí àtẹ̀yítọ́ ọ̀nà sí mùsùlùmí ẹgbẹ́ rẹ àtẹ̀yítọ́ ọ̀nà fún aládùúgbò rẹ kọ́dà àtẹ̀yítọ́ ọ̀nà fẹ́ni tí èsè mùsùlùmí tó bá ti ṣe nítorí tọ́lọ́wọ́n ọba ojú ọ̀nà tọ́lọ́wọ́n náà tí anabi muhammad bó ṣe gbé kalẹ̀ fún wa ọlọ́run bá aláǹsọ náà alukur'ani ọlọ́run alẹ́dínà yòówù kúnà àmúwálà hùn bí lẹ́yìn wà nàhàr sírran wà àlàníyà ọlọ́run ní àwọn tó ṣe pé wọ́n máa ń náwó wọn sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba lálẹ́ àti lóru níkọ̀kọ̀ wàhálà àníyà wọ́n sì tún máa ń ná ní kíni ní gbangba ọlọ́run fàlàhùn àjẹróhùn ẹ̀ńdàrọ̀ bíhìm ọlọ́run láwọn ẹni ọlọ́run ní ọ̀sán wọn lẹ́sàn o ẹ̀sán rẹ ọlọ́run wa sọ pé wàlà àkàwùfún àlẹ́ lára oore tí sàrà nínú yẹn ọlọ́run ni wàlà àkàwùfún àlẹ́ irú àwọn èèyàn báyìí wọn ò ní bẹ̀rù ìyẹn ni pé tán bá fẹ́ máa lọ sálìkì àmọ̀ tásìkò kú wọn bá dé wọn ò ní bẹ̀rù tán fẹ́ lọ pàdé lálìkì àmọ̀ torí pọ́ láwọn bó ti fààyè hàn wọn látara sí olóore tí wọ́n ti sáyé lópin màtẹ́ bá ti sẹ́ bọ́ bí yẹn bá ti sàrà ó lè fi kó ọlọ́run bá fà lọ́pọ̀lọpọ̀ ní nígbà tí ọba di ìjọ́gbìn dàlìkì àmọ̀ ọlọ́run tó ní kí ni wàláhùn yahsanun ọlọ́run nírò àwọn tá máa náwó wọn sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba yìí nínà ti torí tọ́lọ́wọ́n ọba tí wọ́n fi ń sàánú àwọn mùsùlùmí ọlọ́run nírò àwọn èèyàn báyìí tán bá tún fẹ́ kò láyé ni inú wọn ò ní máa banú jẹ́ pé àwọn fẹ́ fi àwọn kankan sílẹ̀ sáyé inú wọn tún máa dùn náà nípa àwọn aráyé fi ilẹ̀ àwọn sì ra àwọn èèyàn fi ẹ̀yìn ilẹ̀ fún kọ́lọ́ wa nínú àwọn àwọn ẹ̀rí títún tọ́ka sí pé ìmọ̀ ṣe sàárà ìtò lóore ìtò níláàdá ni anábìwá muhammad sallallahu alaihi wa sallam ojú oyè wa pé gbogbo ẹni tó bá ṣe sàárà tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alikiyama yóò mọ bẹ lábẹ́ bòógì kan lọ́jọ́ tó ṣe pé lọ́jọ́ tó ṣe pé kíni láyẹ̀ni láàdìlà ìlàdìlò ọjọ́ tó ṣe pé kò ní sí bòógì àyàfi bòógì ọlọ́run ọba nìkan ni ó mọ wà ọlọ́run ní gbogbo àwọn èèyàn àwọn ànábì àwọn èèyàn méje kan bẹ tó ṣe pé bòógì ọmọ síbò wọn lọ́jọ́ yìí nínú wọn wá lọ ní sàárà ń bẹ nínú wọn lẹni tí ń sin sàárà ń bẹ ìyẹn ni pé tó bá dé gbèdà lè kí àmọ̀ tóun bá súnmọ́ wa tóun súnmọ́ wa pákípákí tó ṣe pé kò ní ju bíi mẹ́ẹ̀lì kan lọ tọ́pọ̀lọ́ àwọn èèyàn máa hó tó pé àágùn táwọn ẹlòmíì bá ṣe bá yóò mú wọn dọ́rùn ni lọ́jọ́ yẹn wá ní ànábì láwọn méje kan máa bẹ nínú bògì tán bá ṣe iṣẹ́ فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه النبي wa muhammad sallallahu alaihi wa sallam oníbẹ̀rẹ̀ náà ni inú àwọn tí wọ́n bẹ lábẹ́ bòógì lọ́jọ́ náà lọ́hùn òun ni ọmọnìyàn kan tó ṣe sàárà tó fi ọwọ́ ọ̀tún rẹ̀ tó fi ṣe sàárà tó wá pa sàárà yìí mọ́ tó ṣe pé ọwọ́ òsì rẹ̀ kọ̀ mọ̀ pé ọwọ́ ọ̀tún rẹ̀ ṣe sàárà bó ṣe lè kọ́ mọ́ anabi wa sallallahu alaihi wa sallam onírú àwọn èèyàn báyìí wọ́n mọ̀ ẹbẹ̀ lábẹ́ bòógì àlàáràṣì ọlọ́run ọba níjọ́ gbẹ̀dàlẹ̀ kìámà. àdìsí mìíràn tó sọ irú nǹkan báyìí anábì ni kòlómọ̀rìhìn fi dhìlì sọ̀dàkọ́tìhì hàtà yóò fùsọ̀lá bẹ́yìn náà náà sí i anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ọmọ nìyẹn kọ̀ọ̀kan yóò mọ̀ ẹbẹ̀ lábẹ́ bòógì sàárà rẹ̀ tó bá láyé tó se nítorí tọ́lọ́run ọba ni yóò mọ abẹ lábẹ bòógì rẹ yìí nígbà tí òun bá mú tí ń táwọn èèyàn lára táwọn èèyàn ń pariwo tí ara ni wọn òun ọmọ jàǹfààní pósè sàárà pàápàá jùlọ àwọn sàárà tó ṣe ń torí tọlọ́wọ́n ọba torí sàárà tí yẹn bá ṣe torí tọlọ́wọ́n ọba ọlọ́run ò ní gbà èyí tá a bá ṣe ń torí tọlọ́wọ́n lọ́lọ́run máa gbà táwa tó wá ṣe sásìkò tó lóore jù tọ́jẹ́ nu rọ̀mọ̀dọ́nà yìí ìfitọ́rù ló lè fáwọn èèyàn ni owó ló lè fáwọn èèyàn ni nǹkan kan ló lè ṣe kódà ra sọ ọdún fáwọn èèyàn ara sàárà náà ni tọba ṣe lásìkò yìí kódà fún yẹn ní làbídùn ayọ̀ kan ara sàárà náà ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam oníkálukọ́ ọmọ abẹ lábẹ́ bòógì sàárà rẹ̀ ni títí tọ́lọ́wọ́n fi ṣèdájọ́ láàrin àwọn èèyàn ní gbangba alikiyama ìkànnù àwọn afáà wa asheik alalama ibn uthaymin rahimahullah wọn nígbà táwọn wà ní kékeré wọn ní ẹnìkan sọ̀rọ̀ fáwọn wọn ní tí wọn sọ ni pé ẹnìyẹn sọ fún wọn pé òun lálàá kan níjọ kan pé alikiyama súnmọ́ alikiyama dé kálukú wọn bẹ wájú ọlọ́wọ́n ọba àlá báwọn sì wá ń bẹ inú ìlú akálukú wá wà nù òun òun ti mú gan tara ní àwọn èèyàn lẹ́ẹ̀kan náà òun kàn rí i tí aṣọ kankan wà lẹ́ẹ̀kan náà ni ọba wa kọ́fọ̀ òun bí tó ń wà ọkọ́fọ̀ òun bí tó ń wà wọ́n tẹ́ bí aṣọ yẹn ti kọ́fọ̀ báyìí òun wá rí ihò mẹ́ta lára aṣọ yẹn òun wá ń gbabẹ̀ wọlé sóun la láìpẹ́ rẹ̀ òun bá tún rí òun bá tún rí nǹkan kan tọ́jọ́ bíi dàbí dùn mẹ́ta ó sì wá sí kínni ọwọ́ á di ibi òun mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun wá jẹ́ ẹni tó ṣe pé láàrin gbogbo àwọn èèyàn òun nìkan lòun ṣe kí ni lòun wà lábẹ́ bògì ah! oníkọ̀ọ̀pọ̀ rẹ̀ lòun bá tají arákùnrin yìí wá sọ fún bàbá wa òsèmí rahimahullah pé òun bóun ṣe wà yìí o ahun lòun o òun ìsàrà bí àwọn ọba sàrà gan òun ìjọ ìsàrà ahun ńláńlá lòun tó síríọ́sì bàjẹ́ so tí àwọn òun ìjọ ìsàrà pàtó òun wá tají wọn àwọn irú kí lélẹ́yìí irú kí lélẹ́yìí tọ̀ òun bá sọ fún ìyàwó òun pé mọ̀ lálà báyìí báyìí kọ́lìkì àmọ̀ ṣẹlẹ̀ pé àwọn àwọn ọjọ́ ọlọ́run ọba là bàtà wa bẹ́ẹ̀ ni òun wa mú gan ara ní kálukú òun kàn ní ká sọ wá ní ọwá ro ẹjọ́ yẹn fún ìyàwó rẹ̀ àyàwó rẹ̀ wá ní bẹ́ẹ̀ ni òdodo là látọ̀ ọlá bàbá yẹn ò tí ì màdìsí àbá tí ń sọ̀rọ̀ yọ màdìsí yẹn o àmọ́ ìyàwó rẹ̀ náà mọ̀ kálukú kàn sí tiẹ̀ ni wọ́n ń sọ fún àwọn tí wọ́n mọ̀ nípa àdìsí àwọn àfáà ni wọ́n ń sọ fún tọ̀ ìyàwó ìwà ni lóòótọ́ ni àlátẹ láyìn òdodo ni nígbà tẹ́ ẹ̀ sí ńlé níjọ́ báyìí ẹnìkan wá bá mi pòun ní ìdìnà lọ́wọ́ ó ní ìdí aṣọ mo sì wọ́nú ilé mo bá sọ fún un aṣọ tí mo gbé fún òun lẹ rí un ẹnìkan náà sì tún wá lẹ́yìn rẹ̀ ọ wá tọrọ lọ́dọ̀ mi ní ẹ̀ka tí màá fún ju làbínú mẹ́ta lọ làbínú mẹ́ta ni mo fún un lọ́jọ́ báyìí làbínú mẹ́ta yẹn lọ́lọ́run wá fi ṣe kíni ló wá fi ló wá fi díbẹ̀ yẹn láti jọ yẹn bàbá yẹn láti jọ yẹn lòun ti ń bẹ̀rẹ̀ sí ni máa ṣe sàrà àṣojú ọ̀nà tọ́lọ́wọ́n bàálà torí ẹ̀ à ń pera wa à sì ń rọra wa gbogbo àwa tá a lówó lọ́wọ́ ìwọ́ tó ní náà nì wọ́n bá bọ́bá ṣe ní náà nì mo ṣe bọ́bá ṣe ní ma ọlọ́wọ́n ọba subahana wa ta'ala yóò kó gbà ní ìjọsìn tó ọba ṣe é ń bẹ́ẹ̀ nù àdìsá anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ni maa mi kum ahadun illa wasayukalimuhu rabbuhu leysa beynahu wa beynahu turjiman anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní tó bá dijọ́ gbọdọ̀ àlèkè àmọ́ kò sẹ́ni kankan nínú ẹ̀yàn ọmọnìyàn àfikọ́ ọlọ́run ọba àlọ́ ọba sọ̀rọ̀ yóò mọ gbọ́rọ̀ ọlọ́run ọba dàrẹ́tì ọlọ́run náà mọ gbọ́ tiẹ̀ wọ́n jọ mọ sọ kò wá ní sẹ́ni kan tí ọmọ ọba tọrọ ọlọ́run òun náà mọ gbọ́n tó lọ́run ọba láàyè sọ tí ọmọ gbọ́ yé anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi wa ni lásìkò tọmọ nìyẹn tí ọlọ́run bá ń bọ́ ọmọ nìyẹn sọ̀rọ̀ lọ́wọ́ yìí jọ mi lálẹ́ kíámà fẹ̀yẹ́nzò anyamínihi falayọ̀rọ̀ ìlànà kọ́dàmà tó bá wọ yóò kò ní rí nǹkan kan míì ju iṣẹ́ tó gbélé ayé rẹ̀ sọ́yọ́ wọ̀yẹ́nzoro àǹṣemáàlìhì fàlàyàrọ̀ ìlànà kọ́dàmà tọ́mọnìyàn bá tún wo ẹ̀gbẹ́ òsì rẹ̀ yóò tún rí kò ní rí nǹkan ju tó ṣe síwájú tó ṣe síwájú nínú àwọn iṣẹ́ rẹ̀ láyé bóyá iṣẹ́ ẹbú ni ó rí lọ́wọ́ òsì yóò sì rí ní ọwọ́ ọ̀tún anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní wọ̀yẹ́nzoro tìlkọ́ hawájú ìhì fàlàyàrọ̀ ìlànà tọ́mọ nìyẹn tọ́lọ́mọ bá sọ̀rọ̀ tán tó bá tún wá wo wájú rẹ̀ báyìí kò ní rìn kankan ju iná lọ kò sì sí ẹgbẹ́ òsè yà sí ọ̀tún ọ̀sì òsè yà sí ọ̀tún òsè yà sí torí pé àwọn sẹ́ẹ̀rí lọ́kàn dúró mẹ́ kò síbi tó fẹ́ gbà lọ ibi tó yóò náà wà náà níwájú rẹ̀ yìí. kí ló wá kù tí ó ṣe alábìwá muhammad wa sọ fáwọn sọ àbá náà bí fatakù nọ́ọ̀rọ̀ ẹni tí ọjọ́ tẹ́lẹ̀ yọ ṣẹlẹ̀ sí yìí o torí pé ẹ̀gbẹ́ ọ̀tún yín àtẹ̀gbẹ́ òsì yín ní tẹ́ ẹ bá ṣe láyé nìkan lẹ́ẹ̀ mọ̀ rí ó wá kò bá yẹ wọ náà yàn bẹ́ẹ̀ ni wọ náà yẹn anábì ní ẹ náà yẹ sọ́ra fún iná o ó ní wọlé òbí ṣe ké támọ̀rọ̀ gbọ́dọ̀ àbùtọ́ bá jásí pé ní ẹ bá ní ẹ ẹ ní tẹ́ ẹ bá fi bẹ̀rù náà ni wọlé òbí ṣe ké támọ̀rọ̀ tó jẹ́ pé ẹ ní lò ju kíni lọ ẹ ní lò ju awẹ́ làbídùn kan lọ tẹ́ ẹ fi bẹ̀rù náà ìyẹn ni pé kẹ fi ìdajì kẹ múlàbídùn yẹn kẹ wá pin sí méjì kẹ fi ìdajì rẹ sàrà ẹ fi sọra fún náà yẹn àjẹsí pinnu ìwọ tó bá lò lówó lọ́wọ́ gan ìwọ gan lọ́pọ̀tunítì láti la ààrẹ kò mí náà ọlọ́wọ́n bá jẹ́ gbìdàlẹ̀ kíámà látara sàrà tó bá ṣe. bí yẹn bá fún ọ ní ọ̀sán kan ìwọ náà là sí méjì kò fẹ́ nìkan kó mú náà kó tiẹ̀ ní kó tiẹ̀ mú ń bẹ̀. tó bá lóun ti mú tẹ́lẹ̀ dákun dáàtì ẹ̀gbà lọ́wọ́ tèmi náà kí mi náà kí n kí n lè fi sọ́ra fún náà níjọ́ gbìdàlẹ̀ kíámà látara bí kíni ọ̀fẹ́ tọ̀rọ̀ sójú ọ̀nà tọ́lọ́wọ́n ba anábì ní ẹni tí ọba wa rí ní tí ó fi tọ̀rọ̀ sójú ọ̀nà tọ́lọ́wọ́n ba fa in lam yejid fa bi kẹ́lí tíyàn bá wá rí tí ó fi tọrọ sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba kó sọ̀rọ̀ tó da jáde lẹ́nu fẹ́ni tó wà tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ eléyìí aróore ni àmọ́ tá à ń sọ yìí náà ni àwọn tí wọ́n ń tọrọ bára káàkiri bus stop àwọn yìí wọ́n sọ di business ẹni má fún wọn ní nǹkan bó bá sọ̀rọ̀ tí ò da sírò àwọn yìí wọn kò sí nǹkan kan tó pé aburú ni wọ́n ń ṣe ìbàjẹ́ ni wọ́n ń dálẹ̀ yìí bá sọ̀rọ̀ tí ọ̀dà sírò àwọn èyí ń kò sábòrò ń bẹ àrínú àwọn sálàfù tó ṣe pé kẹ́ni wọn ní fala tẹnihar wa ama sáyidá fala tẹnihar pé ẹni tí máa ń béèrè tọ́lọ̀ ní ẹ má jagun mọ́ ìyẹn ni pé ẹni tí máa ń béèrè bẹ̀lẹ̀ hàkì fa ama sáyidá bẹ̀lẹ̀ hàkì ẹni tí máa ń béèrè pẹ̀lú òdodo ọlọ́run ní ẹ má jagun mọ́ àmọ́ ẹni tí máa ń béèrè pẹ̀lú ni ẹ torí ẹ ni pé àwọn tẹ́ zara fún tẹ́ sọ̀rọ̀ dáadáa fún làwọn tí wọ́n bá sì kíni tí wọ́n bá jẹ́ pé wọ́n ń béèrè lọ́nà tẹ̀tọ́ àbáwọn tí wọ́n ti ẹ̀ béèrè tẹ́ rí ní bùkátà sí ní àsìkò àwẹ̀ ni àbígbà ó tó ń bẹ nínú àdìsí anábìwá muhammad nínú àwọn àdìsí tó ń sọ nípa oore èyí tí ń bẹ fún ìmọ̀ àtọrẹ sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba anábì ní kò sí ọjọ́ kan tọ́mọ nìyẹn ó jì àyàfi pé ilà nazala fihi àyàfi kí malaka méjì ó sì kí wọ́n sọ kalẹ̀ ahaduhuma yakul ìkànnì wọn mọ̀ sọ pé allahumma aati munfika khalafa ìrí ọlọ́wọ́n ọba báwa fún gbogbo ẹni tí máa ń náwó tí ń sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba bá wa fún ní àdìpèlé bá a fi púpọ̀ rọ́pò fún bá wa sọ one naira bá wa sọ di one million mọ́ lọ́wọ́ wà á ti mọ̀ síkà tálàfà gbogbo ẹni tó wá jẹ́ pé wọ́n wá lòun ò ní máa sàrà fáwọn èèyàn òun ò ní máa náwó rẹ̀ ọ̀yà àwọn ojú kankan gún lọ ọ̀yà àwọn ojú ẹ̀sìn national theatre lọ gbogbo ẹni tó bá lòun ò ní serú eléyìí ìrí ọlọ́run ọba bá mi pawó rẹ̀ run mọ̀láìkà ọmọ sọ bẹ́ẹ̀ ọlọ́run ti dàn mọ̀láìkà ìkàlẹ̀ sáyé lójoojúmọ́ ni wọ́n mọ̀ sọ kalẹ̀ ìkan ọmọ sàdúrà fáwọn tí ń náwó wọ́n ti rẹ́nìkan tí ń náwó tó wọ̀ rẹ̀ wá tán rí owó yìí tán máa pọ̀ sí ni èyí máa pọ̀ sí ni ìwọ tó ọ̀bá máa náwó òun náà lówó rẹ̀ ọ̀tàn mọ̀ lọ́wọ́ owó lò sí ní rí dára fi ṣe náwó náwó ní ti máa ń ná ìmọ̀ pọ̀ sí ni torí ẹ̀yin tẹ́ lówó lọ́wọ́ lásìkò tá a wà yìí àsìkò tá a wà àfa ilẹ̀ nàìjíríà lè kópa àwọn èrò oúnjẹ jẹ àwọn èrò owó gbà ẹ dáwó fún wọn kẹ́ náwó fún wọn lójú méjèèjì ẹ wàá rí ẹ̀yìn sẹ́tẹ̀yìn náà gbà ẹ̀yin náà rí pé ẹ̀yin náà làkóònù náà ẹ̀yin sàṣẹ́ nítorí tọ́lọ́wọ́n bàálà torí pé àsìkò tá a wà yìí àsìkò yìí le púpọ̀ àwọn èèyàn ò rí owó wọn ò róúnjẹ jẹ gbogbo ẹ lè má wọn kẹyìn wá sànú àwọn èèyàn láwọn àsìkò tá a wà yìí náà rí bẹ́kìnì ẹ rí orí lọ́dọ̀ ọlọ́run ọba àlá àdìpẹ́ lórí ẹ kàn máa rí pé owó kan ya wọlé owó ya wọlé fún yín ni ẹ̀yin náà ní mọ̀ pé iṣẹ́ rẹ ti ẹ̀sìn síwájú ni látara sàrà àtẹ̀sí. ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ ńjọ kàlá yà nàbẹ̀wà muhammed ẹ̀jẹ̀ náà kẹ́kọ̀ọ́ látara ilé. afáwọn usman ọmọ afan ó ṣẹlẹ̀ ńjọ kan pé ìlú nàìjíríà ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú madina ó le gan wọn ò róúnjẹ jẹ ọgbẹlẹ mú wọn gbogbo ẹsẹ lẹ nínú àwọn tó sì lówó lọwọ níjọ náà lọhùn òun ni usman abi abdulrahman ọmọ auf asakafurula tí usman náà wà taburahman mo fẹ sọ abdulrahman náà tó lówó lọwọ ni ó ti wá ní kó bá àwọn import ọjà wọlé láti ilẹ̀ sham ó ti ní kó bá àwọn import ọjà wọlé wọn á import wọn fi ràn kó mi ń lòdù ọjà wọlé wọ́n lójú ẹ wọlé nígbà tí wọ́n tí wọ́n kó ọjà yìí dé báyìí gbogbo àwọn tó fẹ́ rajà wọ́n bá sáré lọ ọ̀dọ́ rẹ̀ pé àwọn fẹ́ rajà kálukú máa ń ná ọjà yìí tọ́ba lè bá déwájú yìí yóò ní ìgbà ìlé ìta bẹ́ẹ̀ àwọn ẹni tó sọ fún kíntọ́ èló lọ́ọ́ ra ó lé báyìí lòun ra gbogbo ọjà yìí wọlé nígbà tí yẹn bá ní mo rajà ní one million èló lọ́wọ́ àtà ó lè lọ lẹ́yìn fẹ́ san ara ẹni tó ní pé mo fún ọ ní ìdajì rẹ̀ màá fún ọ ní one point five ó ní wọ́n ti rà á jù bẹ́ẹ̀ lọ wọ́n ti rájú bẹ́ẹ̀ lọ ẹlòmíín tó sọ fún pé màá fún ọ ní dọ́bù oníwò tí tó àkísàrà àná wọ́n ti rájú bẹ́ẹ̀ lọ wọ́n ti fún mi ní tójú báwọn lọ wọ́n lọ ẹlòmíín lòun fẹ́ fún ní kíni òun fẹ́ fún ní two million kó òun fi san gbogbo ọjà yẹn gbàtó àwọn àkùn bí ìgbà tí yẹn bá lódò tírélà wọlé àwọn kan tó wá ba àwọn míì tó wá ba pé tájà yìí fún wa àsìkò táwọn yẹn wọ́n sì mọ̀ pé àsìkò táwọn yẹn nídìí oúnjẹ ni táwọn bá tajà mọ́ àwọn jèrè gan àwọn míì tó wá ba kọ́da àwọn tó máa dọ́wọ́ àwọn máa dọ́bù nǹkan yẹn àwọn máa sọ di dọkumẹ́ta afọ tírí mílíọ̀n fún abdulhamani ní awo títú akisara wọn fún mi jù lọ wọ́n fún mi jù lọ àwọn kan wá sọ fún pé à ah, ọ̀dà àwa máa rà ní ó tún ní fún mi jù lọ àwọn ah, á pé àwọn ọmọ ẹni kankan máa nínú yìí tó tún lè rajà ju bóòsì irọ́ lọ́n àmọ́ tó tún lè rajà ju dóòsì ta yìí lọ ara yìí náà ní dọ́bù ọ ní ẹ̀ ọba ó ti sọ pé alihasanatu bẹ aṣèrè amusaleha ẹ̀yin fẹ́ fún mi ní lọ́kọ mẹ́ta ọlọ́run sì lóun fẹ́ fún mi ní lọ́kọ mẹ́wàá ìṣe ti yín rọ́ lọ́wọ́ máa dá a ní àbí tí ìtọ́ lọ́wọ́ ọba àlá ìlọ́kọ mẹ́ta lọ́wọ́ fẹ́ fún mi ẹ̀yin fẹ́ fún mi ní lọ́kọ mẹ́ta mọ́rajà one million ẹ̀fẹ́ fún mi ní three million ẹ̀fẹ́ fún mi ní four million sẹ́yìn wa ló tó nǹkankan àlọ́lọ́run fẹ́ fún mi ní ten million ọlọ́run tó wá ní ti máa ṣe dáadáa yóò tún di kíni yóò tún di seven hundred thousand àbí seven hundred million yóò tún di bẹ́ẹ̀ ọlọ́run tó sọ yín fún mi torí ẹ̀ ó ní gbogbo rànkúnmí tó wọlé tó lòdì ọjà wọlé yìí ó ní fa anaya tara tó ha aléláhi wáléwájú ìhì mo fi gbogbo kínní ìkàlẹ̀ mo filẹ̀ fún ọlọ́run ọba mo sì filẹ̀ fún ẹ mo filẹ̀ láti fi wojú rẹ ọlọ́run ọba ẹyin mùsùlùmí ẹ bọ́bọ̀ ẹ máa jẹun lọ. sáré ní tó lè ṣe bẹ́ẹ̀ nísìnyí nínú yín àlìjáná táwọn ń wá làwọn náà ń wá fa wọn àmọ wàlìjáná mi má sì pariwo fìdí dáwọ́sì wọn náà lọ́sàrí máa sáá mi pé ọlọ́run ọ̀nà ọ̀káwọ̀ rẹ̀ rọ̀ láti jọ́ yìí náà ni ọ̀nà ẹ̀dá kun torí tọ́lọ́wọ̀n ọba àwọn mùsùlùmí ẹ jẹ́ ká sànú àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ká náwó fún àwọn mùsùlùmí ẹgbẹ́ wa ká sànú wọn ẹni tí bí ń pa ẹni tó jáwó lé ẹni tí gbogbo oríṣi ẹni tó jẹ pé ń wọ́ owó tí ó tiẹ̀ fi ṣe bísínẹ́sì níwọ̀nba ẹ jẹ́ à ṣe sàrà fún wọn pàápàá jùlọ oúnjẹ sínú oúnjẹ sàárì ó ṣe pàtàkì láti rí pé kí ni a bọ́ àwọn èèyàn níbẹ̀ nínú àwọn hadith tó tún tọ́ka sí ọlá ìmọ̀ ṣe sàárà lọ́rọ̀ anábìwá muhammad tó sọ gẹ́gẹ́ àfàwà abu sa'id al-kudiri bí ó ṣe gbà wá ọ̀rọ̀ yìí ń bẹ nínú sunanu abi dahud anábìwá muhammad ni pé ayu muslim kasa kasa muslima thawban ala ala uriyin kasa ulahu min kudiri janna ó ní èyíkéyìí nínú mùsùlùmí tó bá ṣe pé ọba wọ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lásọ tó bá wọ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lásọ lásìkò tí mùsùlùmí yóò lásọ lára ọ wá wọ̀ ọ́ lásọ ọlọ́wọ́ bá subahana wọ̀tálà yóò wọ orú ẹni bẹ́ẹ̀ náà lásọ nínú àwọn aṣọ green tí ń mẹnu àlìján náà ẹlẹ́mìíràn kí kí tó nìtàn aṣọ green à ìwọ ni òye ó yí àwọn tí wọ́n dá nǹkan mọ̀ ó sì yí ọlọ́wọ́n ọba ó sì yí ànábì wa muhammad pé aṣọ green nǹkan pàtàkì ọ̀bàrà ní lálẹ́ kìámà ó rí i pé nǹkan tó bá green ó rí i pé tá a bá fẹ́ dírẹ́sì inú ilé àwọn tó máa dírẹ́sì ọgbà wọn ó rí koríko green náà wọ́n fi dírẹ́sì rẹ̀ lọ ìmọ̀ tutù mọ́jú anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní gbogbo ẹni tí ó bá rí i pé mùsùlùmí ò ra sọwọ tó wàá fún lásọ tó fi ra sọwọ ọlọ́lọ́run owó ọ̀làsọ níjọ́ gbé lálẹ́ kíámà yóò wọ ọ̀làsọ aṣọ green nínú ọgbà àlìjánná yóò wọ oníbàkan náà wọ ayò mùsùlùmí àti àmà mùsùlùmá alájú in àti àmà hùlọ́hù mìntìmá rìlìjánná ó ní gbogbo mùsùlùmí tó bá tún bọ́ mùsùlùmí tó fún un lóúnjẹ jẹ tó sàánú rẹ̀ lásìkò tẹ́bí ń pa oní ọlọ́run bá subhanahu wa ta'ala irú èèyàn báyìí náà ni ọlọ́run bá subahana wa ta'ala yóò fóun náà jẹ nínú ọgbà àlìjánà àwọn èso ọgbà àlìjánà tó dáa ju èso ayé lọ àwọn èso tí èmu yẹn jẹ̀díjẹ̀dí àwọn èso tí èkì ń kánù níbẹ̀ tó bá pa mẹ́wàá rẹ̀ pọ̀ o ò lè kánù lónìí náà níta bá pa àwọn èso kan bọ̀ a lè kánù o lè di pọ́ìsì mọ́ wa nínú tó bá jí èso àlìjánà kò tí ẹ̀ ní sú ọ kò ní sú ọ ọmọ gbádùn rẹ lọ ni látara wíkẹ́ ni wọ́n náà tọrẹ fún ọmọ ìyá rẹ ọ̀sán ọmọ ìyá rẹ bákan náà anabi wa muhammad sallallahu alaihi wa sallam o tún sọ fún wa o ní wa ayu muslimin sakọ muslima alaadọmahin sakọ ulahu minrohi kilmaktul o ní gbogbo mùsùlùmí tó bá se pé kí ni tó bá fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó fún lómi mu lásìkò tó ń gbẹ̀ngbẹ́ ọlọ́run bá subahana wa ta'ala yóò fún un mu nínú àwọn omi odò àlìjánà tá ti síìlì pa tó ti bí kò sẹ́ni tí ó o ti ìwọ nìkan náà lọ́wọ́ máa mú tiẹ̀ fúnra rẹ̀ torí ìdílé ìjọba subahana wa ta'ala kọmọsàsànù àkóso wa ní ẹrú tó ṣe pé kí ni a máa lè máa rí dáadáa ṣe a sì lè kọ́ sí anabi wa muhammed wọn náà ti ń gbé wá sí pé kí wọ́n sì dáadáa láti jọ yìí kí wọ́n sì dáadáa ó ṣe takùn torí tọ́lọ́run yé padà wọn àmọ́ gba tó kú ẹnìkan là ń gbọ́ pé àná alánà ìṣáyà alẹ́ àná náà ló ṣe kí ni ló kú ọ̀n sọ̀rọ̀ àwọn náà ń jẹ́ ọ̀sọ̀pá àjọgbà ìjọmọ̀dánà yìí náà ni ó bá sì kú ọlọ́mọ ti pa wá nísìnyí ọlọ́njà rí dáadáa sí o subhanakallahumma wa bi ashadu allah ila ila anta asafika atubule kí àwọn mùdírù wa lórí iṣẹ́ bántabànta tí wọ́n ṣe yìí òun náà ni ọ̀rọ̀ lórí ọlá tí ń bẹ fún kéèyàn náwó sójú ọ̀nà ọlọ́run kéèyàn máa ṣe sàrà eléyìí kò sí nǹkan tí ó rújú fún gbogbo mùsùlùmí tó bá níkà kún sí ẹ̀sìn rẹ̀ nípa pé tí ọlọ́run bá fẹ́ lọ́dọ̀ ẹnìkan kan wá ẹ̀ á rí sàrà tí wọ́n sọ fún wa yìí kìí ṣe irú sàárà kan tó ṣe pàwọn kan tí wọ́n máa ń dá wa nípa pé tá a bá sọ pé alálàbá níṣòro kan tá a bá lọ bá wọn ní wọn sọ pé ẹ ra ọ̀pá aṣọ pupa méje obì gbàǹjà méje orógbó méje atare méje adìyẹ funfun báláwú méje àbí ẹ lọ ra àgbò funfun gbó ẹ pa kẹ lọ fi ṣe sàrà gbogbo orú àwọn eléyìí eléyìí kan ni wọn ń sọ o níyàn bá ṣe gbogbo eléyìí èèyàn ti ń pa nǹkan kan míì papọ̀ mọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala eléyìí tí wọ́n ń sọ fún wa ó ti kílẹ̀ sí kó wá wa irú eléyìí nìta bá fi lọ ṣe èyí táwọn kan tí wọ́n lẹ́ra wọn mẹ́sìn tí wọ́n máa ń dá wa nì gbogbo eléyìí ni àní bára wa níbi tó yẹ ká bára wa lọ́dọ̀ ọlọ́run tó bá jẹ́ gbẹ̀dẹ̀ kìyàmà tó ní àrùn kálukú wa kì í àmọ̀ náwó sójú ọ̀nà ọlọ́run ọba àwọn ojúkọ̀nà tí yẹn sì lè náwó sí pọ̀ tí yóò fi ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ tí yóò fi ran tọmọnìyàn lọ́wọ́ àwọn ìlàkejì wa bí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó mọ́ ṣàṣẹlẹ̀ ìnirọ̀rùn fẹ́ni kankan wa láti mọ̀ ṣe abákan náà àtọrọ fún àwọn tí wọ́n ń ran ètò yìí lọ́wọ́ kọlọ́mọba kó má jò tán lọ́wọ́ láéláé ẹ̀yin náà lẹ́ ń ṣe lánàá ẹ̀yin ń ṣe lẹ́ni ọlọ́mọba subhanahu wa ta'ala kó má ṣàgbà ara dáadáa fún inú àlìjánná àbí ọlọ́mọba subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n gbọ́ eléyìí náà kọlọ́mọ ṣàjọ wúlò fún wa kí àwọn mùdírù wa lórí gbogbo àwọn iṣẹ́ yìí kọlọ́mọba kó má ṣàbà gbàdúrà wa a máa tẹ̀síwájú lọ́la pẹ̀lú ògo ọlọ́run bọ̀tá bá fẹ́ béèrè ìbéèrè ẹ̀já pèrè sójú òpó yìí zero eight zero three two four 80615 08032480615 orúkọ tèmi ni musaddiq ibn zakariya ibn saad السلام عليكم ورحمة الله وبركاته